الحمد لله أطفهم ولهم ضاوة الذي حرم كفر نعمه الظاهرة والباطنة وباتي أسئله كما شيء مورسيا وإدارة تصفوا إدارة لهم ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn èyí táàrí àti èyí táàrí ọlọ́wọ́n bá aláàtọ́ wá sí ilé ìwọ̀ bẹ́ẹ̀ kí oore kó lè bá pẹ́ lọ́wọ́ wa lọ́lọ́n fi ṣe bẹ́ẹ̀ àdúpẹ́ fún ọlọ́run ọba náà orí tọ́lọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́ gbà lọ́wọ́ wa o ìwà táwù tọ́lọ́run fi gbóore lọ́wọ́ wa tó fi dá wa padà sẹ́yìn kọ́lọ́ jẹ́ àwò wasalaatu wasalaamu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi ajma'in anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá muhammad kúfùrù ni'ma anwa'uhu wa iqabuhu ìmá ṣe àìmórí sí ìdẹ̀ra ọlọ́run kọ́lọ́wọ́n bá aláà kó ṣe dáadáa sí wa káwa káma wá sa ìdásọ́lọ́run nípasẹ̀ orí tọ́lọ́run ṣe fún wa ọlọ́wọ́n aláà ti sọ fún wa gẹ́gẹ́ bá ṣe sọ síwájú pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ọlọ́run bá ní èmi ọlọ́run bá yín mo darí ìkẹ́ mi sọ́dọ̀ yín mo fi ìkẹ́ mi mo fi bò yín dárú ọlọ́run ni mo darí ìkẹ́ sọ́dọ̀ yín rẹpẹtẹ àwọn èyí tẹ́ rí nínú ìkẹ́ àti èyí tẹ́ rí suratul Luqman Quran thirty one ayah twenty ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wa min anwa'i kufri ni'ma nínú àwọn àìmoore lérí ìdẹ̀ra tí ọlọ́run bá aláṣẹ fáwọn ẹ̀dá òun náà ni kufru ni'mati al-akli wa shurbi al-israfu fihima òun náà ni àìmọ́rí ìdẹ̀ra oúnjẹ àti omi sẹ́rí oúnjẹ àtomi òun náà la ń sẹ̀mí tá a bá ti jẹun mọ́ tá a ti rí ń táàmù mọ́ kálukú wa ká máa kú lọ́kọ̀ọ̀kan lókù káàrí ọmọ síwá lókù oúnjẹ òun náà là ń jẹ tá a fi ń lọ tá a fi ń bọ̀ oúnjẹ yìí ọlọ́run bá aláàlọ́wọ́ dáa ọlọ́run wá sọ fún wa yìí pé yìí máa mú oúnjẹ náà wá fún yín o èmi ọlọ́run ní máa fún yín àmọ́ ẹ má sa ìmoore tó oúnjẹ náà bá délẹ̀ ìtumọ̀ ẹni pé ẹ má fún oúnjẹ ṣòfò èmi ọlọ́run yìí máa mú omi wá fún yín látòkè sámà yìí tún máa mú jáde láti inú ilẹ̀ fún yín ẹ má fomi ṣòfò ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní kúlù min tayyibati ma razaqnakum ọlọ́run ọba máa jẹ ẹ máa mu àtàwọn nǹkan tó mọ́ nínú àwọn nǹkan tí àwọn ọlọ́wọ́n bá pèsè fún yín wà látàdọ̀gà òfin ọlọ́wọ́n bá ní ẹmọ́ wà nánà àpà ẹmọ́ fún oúnjẹ ṣòfò ẹmọ́ fún omi ṣòfò fáyà hìlà àlékún gádọ̀ bí ọlọ́wọ́n bá ní nítorí bẹ́ẹ̀ kí ìbínú mi kọ́mọ̀ wá sọ̀kalẹ̀ lẹ́yìn lérí látara ìmọ̀ fún oúnjẹ ṣòfò àbí ìmọ̀ fún omi ṣòfò wà máa yá hìlà àlé ìgádọ̀ bíi ọlọ́run bá ní ìbínú tí mo sì sọ yẹn ìbínú mi yẹn ẹni bá ti sọ̀kalẹ̀ lélẹ́rí fọ́kọ̀dé àwa ọ̀parun nù o tí ẹ bàjẹ́ nù sọ́tùtọ̀ àkùrán twenty àyà eighteen lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé òun máa ń bínú sí gbogbo ẹni tí máa ń fún oúnjẹ ṣòfò ẹ̀yà wọnú ilé wa especially gbogbo àwa tọ́lọ̀ ń kẹ́ tọ́lọ̀ ń darí ìkẹ́ rẹ̀ sọ́dọ̀ wa lápò lápò làwọn ará ń jẹ sílé oúnjẹ tó wà ń lé wa àlè jẹ́ tán lọ́dún àtàwátára díẹ̀ díẹ̀ náà tó jẹ́ pé a mọ̀ bí ebi ṣe rí lára àwọn tí bí ń pa bọ́lọ̀wọ́ bá aláàsìsì tó ń jẹ fún wa tí ń jásí rọrùn fún wa yẹn ọlọ́wọ́ bá aláàfin bí pa àwọn nǹkan o táwọn bá jẹ tààrọ̀ bọ́yọ́ dalẹ́ ẹlòmíì tó bá ti jẹ talẹ́ tán ó tún dejọ́ kejì lálẹ́ ẹjọ́ kejì kó tó jẹ míì ẹlòmíì ẹ̀kan ní jẹun lójúmọ́ káwá mú oúnjẹ oúnjẹ táà ní sètán ká máa fi ṣòfò oúnjẹ táà ní jẹ tán ká máa bù ú ọbẹ̀ táà ní irun tán ká máa bù ú ká máa wá fún oúnjẹ ká máa fi ṣòfò ká máa fi omi ká máa fi ṣòfò ẹlòmíì yóò lóun wẹ̀ tá a bá sí gbogbo omi tó dà sí rí mi tá a bá sí lọ́kọ̀ọ̀kan yọ́fẹ̀ tó dúrọ́ọ̀mù mẹ́ta mẹ́rin tó nìkan fi wẹ̀ yọ́ka máa ṣe sérí tó bá wẹ̀ tán yọ́wà máa fomi ṣòfò kọ́lá ìlú mi ń láti ń fomi ṣòfò bí ó sì ń fọjú omi ń dálẹ̀ ṣé bí ọmọ bomi ọmọ tì ọmọ bu ọmọ tì rì eléyìí ní jẹ́ pé òun ń lomi bọ́lọ̀ sí fẹ́ kó lò ó èèyàn gbọ́dọ̀ máa fi omi ṣòfò kọ́dà èèyàn bá wà létí odò èèyàn gbọ́dọ̀ máa fomi ṣòfò ká máa fóúnjẹ ṣòfò yìí ká máa fomi ṣòfò yìí ó wà nínú àwọn àdámọ̀ àwọn ọmọ èèyàn àdánwò wa ti bẹ̀ dé àwa nímọ̀ pé bẹ́ẹ̀ làdánwò ti dé àmọ́ wa fáyé ní sí wa nítorí gbogbo ìdára ọlọ́run ọba tí mi bá fi ṣòfò ọlọ́run padà máa ń ṣe iléèwọ̀ fún yàn ni tó bá fóúnjẹ ṣòfò ibi ọ̀padà pa ọ́ tó bá fomi ṣòfò òǹgbẹ́ ọ̀padà gbé ọ́ ọlọ́wọ́ padà hàn lè mọ̀ tó padà rántí pé à ah, láwọn àsìkò kan ah, àwọn nǹkan tí òun wá yìí o ọmọ fi ń ṣòfò ní o yóò jẹun tán lóde yóò mú minerals yóò mọ fi fọwọ́ ọlọ́mọsà sọ níbi aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo tá à bá ń lò ní jíjẹ ní mímu kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ká máa rántí pé àwọn ẹ̀dá kan bẹ ọlọ́run ló dá wọn náà opportunity àti lò ó ká máa wá dúpẹ́ ẹnu wọn bá tí ọlọ́run bá ní ìbínú ṣẹlẹ̀ ẹ̀rí lérí pé yẹn fún jésù fún ṣọ́ọ̀tù tọ́wà Quran twenty aya eighteen lọ́nà ti sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa á wà dá oúnjẹ nù kọ́dà oúnjẹ míì tí ò wúlò fún wa èyí tó yẹ ká fún àwọn dábà láwọn adé àbáwọn ẹran tá ń sìn àní fún wọn á lọ lè dánú ni wọ́n fún oúnjẹ ṣòfò kọ́lọ́wọ́n bá kọ́ mọ́ bá dá padà sẹ́yìn o wọ́n mí náà wá ìkúfùrù ní ìmá al-israfu nínú àwọn ṣíṣe àìmọ́rin sí ìdẹ̀ra ọlọ́run òun náà ni kí ọlọ́run bá darí owó sọ́dọ̀ yàn kéèyàn máa fowó náà ṣòfò bó lèyàn tó máa fowó ṣòfò jàmá nígbà wọn bá ń náwó fọlọ́rìn òun fowó ṣòfò ni ó kó dọ́là sí lọ́wọ́ ọwọ́ ń tu léèyàn lérí kọ́dà bí àdánwò dé láyé sí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa ka koran wọ́n wá ká máa fowó ká máa fi gbà ìyàwó ìyàwó ká máa fowó yàlè àwọn owó owó owó ọlọ́wọ́n bá aláà ní ń darí ẹ̀sọ́dẹ̀ tó bá wù ọlọ́wọ́n bá aláà wá darí sísúkú rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọwọ́n fowó yóò fi ń sún ìgbéraga òfin tẹ àwọn èèyàn mọ́lẹ̀ òfin sàbòsí fáwọn èèyàn òun kówó lọ́dọ̀ bàbá olóògùn ọlọ́wọ́n bá ló fún ọlọ́wọ́ ọwọ́n kówó lọ́dọ̀ bàbá olóògùn oníkọ́wọ́ sọ̀gùn ọlọ́wọ́ bá ní wọ́n tọrọ bọ́láhù mọ́sálà ń kọ́rí yàtàn káàna sí àmìnàtà mùtùmáìnà ọlọ́wọ́ bá ní àwọn abúlé kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá ní mo gbé wọn kalẹ̀ lápèjúwe fún yín fẹ́ni tí ó bá gbọ́n nínú yín ọlọ́wọ́ ní mo gbé wọn kalẹ̀ lápèjúwe fún yín bóyá lè gbọ́n káàna àmìnàtà mùtùmáìnà ẹbí wọn ọlọ́wọ́n ọmọ mú kẹrẹ̀ wá ń bẹ̀ ní ọ̀nà ọwọ́ sósì ọ̀nà ọmọ sí ń bẹ̀ gbogbo àyè tí wọ́n bá ti dé gbogbo ọjà tí wọ́n bá ti ta ọlọ́wọ́n ọmọ fàlùbáríkà sí. fàkàn fara ti bí àná omi là ọlọ́wọ́n bá ní àwọn abúlé kò yí lábà sa ìmúre sí ìdẹ̀ra ọlọ́ ìdẹ̀ra tó lọ́n sí fún wọn sa ìmúre pẹ̀lú ẹ̀. bá a bá kọ́ Allahu ní apàdà wà wọ̀ àfi wọn lọ́kàn balẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tọ́kàn wọn ti balẹ̀ àfi ibi pa wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti yó bímọ kánú yẹ́sùn àwọn ní tí wọ́n ṣe ló já ṣe bẹ́ẹ̀ o nígbà táwọn náà fi àrísì kí sófò àwọn ọlọ́run ọba àwa padà ta lọ́sì àwa dẹ̀jà yà sí wọn ẹ̀mí wọn wá balẹ̀ mọ́ sọ́tún náhàlì koran sixteen aya one twelve lọ́lọ́run ti ń sọ pé gbogbo ẹni ọba ti lè ṣe àìmọ́rò sídẹ̀ra ọlọ́run lábala àrísì kí tọ́lọ́ ń dàlé lọ́wọ́ ọlọ́run ọba aláwọ̀ padà gba àrísì ọlọ́run ọba yóò fowó lá lójú ibi ogun mọ́tò dé ní orin sẹ̀dé látara pé kò dúpẹ́ fún ọlọ́run ọba wa kọ́lọ́mọjà wà nínú wọn. òmìnira ni wáyé kúfùrù nìcma nínú àwọn ìṣàìmọ́re sí ìdẹ̀ra ọlọ́run òun náà ni nìcma tó la àbọ̀ òun náà ni eríkèéríkè ara tọ́lọ́run ọba aláṣẹ fún wa tó pé pérépéré síbẹ̀ ó fún wa lójú ọlọ́run fún wa létí ọlọ́run fún wa ní làákàyè ọlọ́run ẹ̀ṣẹ̀ ńkọ́ ọwọ́ ńkọ́ gbogbo ìdẹ̀rọ ọlọ́run pátá kò gbọ́dọ̀ jẹ́ irinṣẹ́ táàmù fi ṣe ọlọ́ ọlọ́run fún ọlójú òun fojú rẹ̀ òfin wo tọ́lọ̀ ni ọmọ wò ọmọ káwọn ẹ̀dá kan bẹ tọ́lọ̀ ọba aláwọ̀ fáwọn lójú tọ́lọ̀ ń gbojú lọ́wọ́ wọn arákùnrin kan bẹ afọ́jú ni wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé nínú àwọn orí ayé wò lọ́fẹ́ kọ́lọ́run ṣe fún ọ bó ṣe wà yìí ó ní uridu an yarudda Allahu basari lè àrífà àwòlẹ́ àdìyẹ wọ́sọ̀ jáde ó ní mo bẹ lọ́wọ́ ọba mo ń bẹ lọ́wọ́ bọ́lọ̀ ń bá ṣe fún mi inú mi ó dùn wípé kọ́lọ̀ ń ṣe ẹ̀ láwùjú mi láàrin ìṣẹ́jú kan sí kejì kí n ṣe ẹ̀dá àwọn ọmọ tí mo bímọ kí n ṣe dá àwọn ìyàwó mi bí wọ́n ṣe rí oníyàwó ọlọ́mọ àmọ́ kò rí wọn rí ọlọ́wọ́ fún olójú òfin wo okòwò lórí fún lórí tẹlifíṣàn òfin wo okòwò káàkiri àdúgbò òun wo tọ́lọ̀ ní ọmọ wò sọmọ pé ìdẹ̀ra ọlọ́run ń lò síbi ẹ̀ṣẹ̀ ọ̀hún ṣàìmórí sọ́lọ̀ nìyẹn àfikọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ ọba tètè tún ọ ṣe kọ́lọ́wọ́ ọba gbàdẹ̀ra náà lọ́wọ́ rẹ̀ ọlọ́run fún létí òfin gbórin òfin gbọ́rọ̀kọ́rọ̀ ọlọ́run fún láwọn òfin ṣòfófó òfin bá tèèyàn jẹ́ òfin búyàn òfin ṣépè ọlọ́run bá ní wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run bá ní èmi ọlọ́run bá e, e, èmi ọlọ́run Allah èmi ni mo mú yín jáde láti inú àwọn ìyá yín kìí ṣe nìkan ló gbé yín jáde lábẹ́ ìyá yín ọlọ́run ní èmi mo mú yín jáde láti inú ìyá yín bọ́ síta la ta'lamuna shay'a ẹ̀ mọ̀ kankan o ẹ̀ ní mọ̀ kankan nígbà tí mo mú yín jáde wa ja'ala lakumu sam'a ọlọ́run bá ní mo wá fún yín létí mo ní kétí yín ọmọ gbọ́rọ̀ wal absar mo ní ojú yín ọmọ rínà wal afida mo ní kẹ́ ọkàn tí ọmọ ṣiṣẹ́ gbogbo èyí mo ṣe fún yìí ìsìn fáwọn míì àwọn náà sì wálé ayé la'allakum tashkurun ọlọ́run ní kẹ́lẹ́ dúpẹ́ ni mo ṣe fún yín láwọn kan yìí bí ìbá tí wọ́n ń lò ó síbi tọ́lọ̀ wọn bá ò fẹ́ èèyàn dúpẹ́ nìyẹn sọ́ọ̀tún náà lè Quran sixteen aya seventy eight lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ wa min anwa'i kufri ni'ma nínú àwọn ìsàyìmórí sí ọlọ́run bá lérí ìdẹ̀ra rẹ̀ àti intisabu ila ghayri al-abi náà ní kí èèyàn máa fi ara rẹ̀ ti sọ́dọ̀ bàbá tí ò bí bàbá yẹn kò bí wọ́n wá ń pe bàbá bàbá ní bàbá yẹn wọ́n wá ju bàbá tiẹ̀ lẹ̀ ẹ má pè mí lọ́mọ alágbájá mọ́ o ọmọ alágbájá báyìí ni ẹ má pè mí ànábì ní laysa min rajuli idda'a li ghayri abihi wa huwa ya'lamuhu illa kafar ànábì ní ẹ bá rí àwọn tí ò mórí nínú àwọn tí ò mórí láyé òun náà làwọn tó jẹ́ pé ń wá ń pe bàbá mi ní bàbá rẹ̀ tó sì dá bàbá rẹ̀ mọ̀ ànábì nìkan ò ní ṣe nínú àwọn èèyàn àbí kó tóun ó di kèfèrí kèfèrí ìtarí òun náà ni kó di aláìmoore sí dẹ̀ra ọlọ́ tó ṣe jẹ́ pé kò sínú sẹ̀ríà ká máa fi orúkọ bàbá ẹlòmíì ká máa fi pera wa ìbáàjẹ́ àbúrò bàbá rẹ̀ ìbáàjẹ́ alágbàtọ́ tọ́gbà ọtọ́ orúkọ bàbá rẹ̀ náà lọ́ọ́ bàjẹ́ ìmá fi orúkọ bàbá ẹlòmíì pera ẹni ọ wà nínú pé èèyàn ṣe àìmoore nínú àwọn ìmọ̀ àṣàyẹ̀mọ́ sí ìdẹ̀ra ọlọ́run ó ní kí èèyàn máa fi orí ọlọ́run bá pamọ́ kọ́lọ́run bá aláwọ̀ máa kẹ́yàn kéèyàn máa wá sọ fáwọn èèyàn pé ọlọ́run ọba ò tí ì ṣe o ọlọ́run sì ti ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó fún ọ ní owó ọ̀wọ́n wò kíkà ọlọ́run fún ọ ní owó tó fi kọ́lé ọ̀wọ́n gbélé àlàpà ọlọ́run ọba Allah ó fún ọ ní owó tó fi jẹun ọ̀wọ́n jẹjẹkújẹ ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pọ́lọ́run kí ọ kọ́ ọmọ fìdí ọlọ́run pamọ́ táwọn èèyàn ká má bàa mọ̀ yẹn gan-an ìṣàìmórí sọ́lọ̀ ni anábì ní inna Allaha yuhibbu an yura asaru ni'matihi ala abdi ọlọ́run bá nífẹ̀ẹ́ kọ́ máa rí àpẹẹrẹ ìkẹ́ rẹ̀ lára ẹrú ẹ̀ tó lówó wọ̀sọ̀ tó aṣọ kárí ni aṣọ gbèsè aṣọ ìná àpà ní kọ́mọ́wọ̀ kọ́lé tó dáa má kọ́lé àpà jẹun tó dáa má jẹ oúnjẹ àpà kọ́ ọmọ wá fi ìdẹ̀rọ lọ́hùn pamọ́ kọ́lọ́wọ́n bá aláwọ̀ kí ọ kọ́ ọmọ sọ fáwọn èèyàn pé àdúrà ló ti gbà àdúrà ló ti gbà ó gbé mọ́tò sọ́nà wọ́n á béèrè pé mọ́tò yìí ah mọ́tò yìí mà dábọ̀ ó ní àwọ̀ ah, kò ní àbúrò bàbá rẹ lónìí ọ̀rẹ́ rẹ kan ló gbé ṣe lọ́dọ̀ yìí tó ń ṣe yẹn ọlọ́run ọ̀fẹ́ sọ fún wọn pé wọ́n ló ní ọ wà sọ fún wọn pé kábọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ àwọn tí wọn ò fún ọ lóore wọn ò lè gbà lọ́wọ́ rẹ asáfáyé sáfáyé débi pé àtúwọ́ akọlù ọlọ́run ọlọ́run nípa amma bi ni'mati rabbika ọlọ́wọ́n bá ní gbogbo ìdẹ̀ra tá a bá ṣe fún ọ eh, máa sọ fáwọn èèyàn kọ́ ló ń ṣe káwọn náà ká máa bọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n máa jẹ́ àbáramóore jẹ́ wájú ọlọ́run kọ́lọ́wọ́n máa ṣe fún ọkọ máa wá máa fi hàn àwọn èèyàn nígbà tọ́lọ́wọ́n bá òṣàánú rẹ̀ eléyìí gangan ìsàyẹ̀mọ́rẹ́ sọ́lọ̀ ni ṣọ́ọ̀tù tó ha kura ninety three aya eleven ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa níparí níparí ọ̀rọ̀ mi òun náà ni kúfúrú síhàtì wọlfàrà ṣọlọ́wọ́n bá aláàkú fún alálàáfíà kàmáwá fi ṣe ọlọ́run aláàárẹ̀ ò lè rọ́lọ́run sẹ́yìn yọ wà bí ọ wà náà ni apá òṣìṣẹ́ ẹsẹ̀ òṣìṣẹ́ ọpọlọ òṣìṣẹ́ mọ́ ọlọ́wọ́ fún ọ kílẹ̀ tó ní dúpẹ́ lẹ́yìn náà kára yìí òṣìlẹ́wọ̀n òṣìlọ́wọ́lọ́wọ́ òṣìlú yọ dé ọmọ ah, yọ̀dà kó dúpẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ̀ fún ọ nígbà láàyè ọwọ́ ń wíṣà sukù rẹ bàbá wo fíìmù tán ó tún wo bọ́ọ̀lù gbogbo ohun tó ń wò yìí látàǹfà fi dúnyà wal akhirah kò lè sàǹfààní fún ọ láyé kò lè sàǹfààní fún ọlọ́run òjòkúsílẹ̀ òròjọ́ ọlẹ́jọ́ lẹ́yìn náà ọwọ́ àjòkúsílẹ̀ ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo tó ń ṣe yóò lè sàǹfààní fún láyà tí lọ àsìkò tó ń wísìn ìkẹni ìdẹ̀ra lásìkò kéèyàn ráàyè ìkẹni àlàáfíà ìkẹni anábì ní ẹ̀màtánì anábì ní ìdẹ̀ra méjì kan bẹ màkìbúnù fi yìí màkìsírù mìíràn náà gbogbo èèyàn ká ṣe fún o gbogbo èèyàn kọ́ lọ́wọ́ bá ṣe fún àṣáhàtù wọlfàrà kéèyàn lálàáfíà ara àlàáfíà yìí lọ́pọ̀túnítì nǹkan fi ṣe nǹkan rí lẹ́yìn náà kéèyàn ráàyè kéèyàn má ṣe lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ọ̀sọ̀ọ̀sọ̀ ní pààrọ̀ ẹ̀jẹ̀ ẹlòmí ọ̀dọ̀ọdún nípa rò omi ara ẹlòmí bẹ̀rẹ̀ wọ́n fi ń wo wèrè gbogbo tọ́lọ̀ sí fún ọ yìí nídẹ̀ra lò ó síbi tí yóò sàǹfààní fún ọ láyé àti ìjọ àlùkìyàmà àti tí yóò sàǹfààní fún ọ nínú ẹ̀sìn rẹ àwọn abẹ́lọ́ nínú àánú rẹ àti agbára rẹ gbogbo àwọn ìkẹ́tọ́lọ̀ sí fún apáta ní ọlọ́run kọ́ máa lò ní sábàbí orí ibú fún ọ láyé mi àti ìjọ àlùkìyàmà